ọlọ́run another five thousand àwọn fi dúpẹ́ lórí àwọn ọmọ àtọkọ ọmọ àfẹnubí ọmọ àfarabí mo dúpẹ́ lórí wọn ẹ̀dúso ẹ̀dúso náà àwọn fẹ́ sọ gbọ́dọ̀ pé yín ni èmi náà fúnra ra ni ọpẹ́ tí yàrá dá yìí mo sọ gbọ́dọ̀ pẹ̀lú two thousand kó má kẹ́ nìkan tó wà ní báyàrá dúpẹ́ èmi sọ two thousand náà àfẹ́ sọ two thousand rárá o rárá o rárá o ẹ sọpọ́ọ̀tì ọpẹ́ ìyá wa yìí dúró báyìí kán máa kí máa wẹ tó máa sọpọ́ọ̀tì ọpẹ́ ìyá wa ọpẹ́ wọn ni ẹ sọpọ́ọ̀tì ọpẹ́ wọn. bàbá wa fákàlà wọn náà àwọn náà bá yín dúpẹ́ bàbá wa sùlẹ̀ náà five thousand ẹ jẹ́ dúpẹ́ bàbá wa adífowó ṣe àwọn náà bá dúpẹ́ ẹ bá yà wá dúpẹ́ pọ́ńgìlá orúkọ ọpẹ́ ìyá wa lélẹ́yìí Latif Saheed Tobi Saheed Saheed àwọn ọba yà wá dúpẹ́ bàbá wa dikas ọpẹ́ tí náà ní bàjẹ́. ẹlẹ́kùnbà ti ń ṣe ká sáré sọ́kùnrin kọ́mọ́kú gbogbo ẹni tó bá ní àníyàn kóun fẹ́ lọ hajj wọ́n má gbàgbé pé Plantain international travels and tours nìkan wà lè dá lọ tó máa fi wá lọ́kàn balẹ̀. ìpolówó kọ́ à ń sọ tí ó dá wa lójú ni pé Plantain international travels and tours nìkan ló lè tẹ̀lé tẹ̀lé bá lọ tí ẹ sì ṣe àṣepé mashallah la hawla wata. alájọ àwọn lẹ́sìn ti bá wọn lọ wọ́n dẹ̀ ṣe dáadáa ló ṣe jẹ́ kó sọ́ńtà. ẹ tọ́ tẹ́nu bá jẹ ojú àti ó ní bàbá wa náà ti sọ lẹ́ẹ̀kan yẹn wípé ó dàbí pé institution kan ní sọ́lọ̀ ló kí a máa kẹ́kọ̀ọ́ lára ní gbogbo ìgbà ó dà tí bó ti wù kí ìyẹn ha tó mú ti rò pé bóyá bíi five màá kàn lò tí màá dìde tí màá máa lọ torí pé ó bá mi lójijì náà yẹn wá pọ̀ lójoojúmọ́ débi pé ojoojúmọ́ náà là ń ṣe èèyàn wọ́n bá ní bí òde bíi mẹ́fà tó fẹ́ lọ lẹ́nu ẹ̀sìn bá bí mẹ́ta lélẹ̀ báyìí so a máa ṣèyàn so tó bá dalẹ̀ a máa ní ẹ dáríjì wá ẹ̀yìn náà ti pẹ̀lẹ́ tí ó jẹ́ ká ṣèyàn lẹ́nu torí mi ìlè dìde mọ́ nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ wáàsí institution ni wọ́n ọlọ́run ní yóò bàjẹ́ ọlọ́run ní yóò bàjẹ́ a rí nínú àwọn tí wọ́n torí ìdílé bí bàbá wa ọ̀gá Bello ṣe jẹ́ tí wọ́n dá a sí wa débi pé tá a bá gbóhùn wọn kankan gbọ́dọ̀ ṣe wá lẹ́yìn kàtà wọn lóhùn so bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá máa ń wá sí program wọn yẹn náà máa mọ̀ pé kì í ṣe kí ó kóhùn lé sí nítorí ìdíje ọlọ́run ní tó bàjẹ́. ẹnì àpọ́nlé ní ẹ kì í ṣe ní àrífín àwọn afáwà àròlé àná bìnnà jẹ́ o ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn ayọ̀ ọlọ́run ọba torí bàtà ọlọ́run ó ran àwọn àna bí wá sáyé abánubi láyé o ẹ̀yìn àfa àlàbá àwọn ló ṣàlàyé ọlọ́run fún wa o báwa nàbí ṣe wí olúwa ló yàn yín o gẹ́gẹ́ bí òjíṣẹ́ ẹni nítorí nǹkan báwo yóò ti ní ohun tó ẹni tó níta fà á bá wò ó ẹ̀rí fún pé ó ti kú pẹ́ torí kò jẹ́ nǹkan tó bá ń pọ́n wọn lé ohun tó ń wò sí máa ga olówó tó o bá ń pọ́n wọn lé onídúró ló ṣe láéláé ọlọ́rọ̀ tó o bá pọ́n wọn apádà sàbúrú níbà ẹni bá ń fẹ́ràn àwọn àfáà ọlọ́run yóò sì máa fẹ́ arẹwà tí mo bá sọ̀rọ̀ kan ṣẹ́ẹ̀lì lẹ́nu mi dojú o ẹgbọ́n náà ta ló láyé o tàlàlà haúsá àti ìgbàyè fún ìjẹ́mọ́ pàápàá ní tẹ̀tí kó gbà láyé tó kún ọlọ́lá onípò olówó wọ́n fẹ́ sin àfáàní oníwèé tó ń kanlẹ̀ kókó bìrì bàgbélé ẹsẹ̀ tó ṣubú àwọn oníkéwú ló ń fa wọn dídé pẹ̀lú púránì tí wọ́n ní gbogbo ìrònú tó ń jó ó ti lónílù ní ìsàlẹ̀ omi ṣe gbàgbé pàṣírí ayé inú Kúránì ló ń gbé ajẹ́pàfà tó mọ Kúránì làlámsà ti gbàyè fún ìtẹ̀yìn òjé yín orí hòhò ọlá aṣọlẹ̀ bí wàá bàjẹ́ ṣe káyé tó tó kálé káànà tó kákó ọlọ́run ìbá bínú sáyé ó ń tìjú àáfàá ni ó tó kó lọ àtijú wọn nítorí iṣẹ́ ìràngbé dání àwọn afákànbẹ́lé tó ń jáde lẹ́ẹ̀kan lọ́dún kan alukurani tán ké kò ní yé ké tutù bàbá ń tẹ́fẹ́ kọ́ lọ́hún rí ọlọ́run yóò sì máa rí kò ń tẹ́fẹ́ kọ́ lọ́hún gbọ́ ọlọ́run yóò sì máa gbọ́ kò ń tẹ́fẹ́ kọ́ lọ́hún mú ọlọ́run yóò sì máa mú kò ń tẹ́fẹ́ ṣe o lọ́lọ́run yóò sì máa ṣe má yín láfa òkè wọn tó ń ta wórógbó kíkálukú ní ọ̀lẹ́ ni mí ìwọ ńlá lágbára jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi níbẹ̀ ọ̀lẹ́ ni mí ìwọ ńlá lágbára jẹ́wọ́ agbára rẹ ọlọ́run ọ̀lẹ́ ni mí o ìwọ ńlá lágbára o jẹ́wọ́ agbára rẹ nínú ayé mi yàrá ẹlẹ́sìn mi ìwọ lálágbára. Tótó rẹ̀ ọba àyìndù, ọba ńlá ọba àtúnjọ ọba lọ, ọba tó dàgbà àti oníkú, orí wa láláì lójú, ó ń gbọ́ wa láláì létí, ó kárí láláì lẹ́sẹ̀, ọba tó dùn jẹ tí omi jẹun, ó dùn omi kò ní gbòǹgbò omi ó dòwìn ṣùgbọ́n kò ní sùn ó dòbìnrin ṣùgbọ́n kò ní fẹ́ ó dákú ṣùgbọ́n kò ní kú kì í náwó ṣùgbọ́n ló dówó dúdú nìyẹn kò sẹ́ni tó mọ̀ pupa nìyẹn kò sẹ́ni tó mọ̀ ó dá ènìyàn bọ́ náà ń kúrú òye nìkan ìgbà tá ò rí nǹkan tá ò mọ bí ojú rẹ wà iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣàlàwárí ó dá pẹ̀lú ìyanu tí ó sopọ̀ tó gbẹdúgbẹ òun gbaṣẹ́ lọ́wọ́ Sunday ó fìlà kò ṣẹṣọ́ sọmọ òun yọ nígbà tọ́sán bá pọ́n òṣùpá jáde tilẹ̀ bá ṣú èrò mú pẹ̀lú àṣẹ èrè ń sẹ pẹ̀lú àṣẹ òun rún pẹ̀lú àṣẹ òjò rún pẹ̀lú àṣẹ kárí ayé aláhùn sáàtì tó dá wa lẹ́yà tí ò jọra pẹ̀lú èdè tó yàtọ̀tọ̀ bẹ́ẹ̀ délùú Spain bẹ́ẹ̀ délùú Spain Spanish ń ọba ọlọ́run gbọ́ èdè wọn germany ń ní germany ọba èdè wọn ní south africa zulu ló ń sọ ọba èdè wọn ní zimbabwe wọ́n sọ shona ọba ọlọ́run gbọ́ èdè wọn nílùú israeli bro ló ń sọ ọba ọlọ́run gbọ́ èdè wọn lamẹ́ríkà wọ́n sọ english ọba ọlọ́run gbọ́ èdè wọn ní nàìjíríà lọ́dọ̀ wa ń bí ibo ń sọ tiẹ̀ lọ́tọ̀. Yorùbá ń sọ tiẹ̀ lọ́tọ̀ Haúsá ń sọ tiẹ̀ lọ́tọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run mi ń gbọ́ nẹ́tíwọ̀kì tó kárí ayé sọ pé má jẹ́ ó tán lọ́wọ́ mi má jẹ́ ó tán ní ìdí mi tọ́mọ ádámù mánà ká àtàn sọ̀rọ̀ mi. ẹ bá ń gbé kọ́lọ́ tóbi.